kásán mà èyí mẹ́sàn la ó máa pè ó Lizzie Anjorin la ó máa pè yèyé mẹ́sàn la ó máa pè ó Lizzie Anjorin la ó máa pè ọlọ́pọ̀ ọlọ́pípé la ó máa pè ó yèyé mẹ́sàn la ó máa pè ó Lizzie Anjorin la ó máa pè ayáláwà la ó máa pè ó àpọ́nbẹ́pọ̀ rẹ̀ la ó máa pè. Lizzy Anjorin ńlá máa pè ó yèyé nàṣàlá ó mọ pé ó olówó tí ń fowó ṣàánú olówó tí ń fowó rán tí ń fowó rán níṣẹ́ mami Lizzy gbogbo àwọn ìyá tó pè ní tó ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ wọ́n sọ̀rọ̀ bíi tàbíyamọ ó ta wọ́n lára ó kàn wọ́n lára ṣé ẹ rí gbogbo àwọn ìyá tó ń sọ̀rọ̀ yẹn ẹ́ẹ̀ tẹ́ bá wòran tó wà lábẹ́ aṣọ wọn ẹ mọ̀ wí kó dùn wọ́n kò lè dùn wọ́n tó yín kò lè dùn wọ́n kò lè dùn yín tó wọn ìyá ọba ńlá ló dùn jù ìyá adébíkọ́ aláṣọ àdúrà ló dùn jù màmá kẹsẹ́ẹ̀tì ló dùn jù bẹ́ẹ̀ ni ó dùn àwọn èèyàn ó dùn speakers ó dùn àwa progressive bẹ́ẹ̀ ni we are progressive ó dùn wá o a kàn lè máa ṣe bíi pé kò dùn wá a kàn fẹ́ lóko ń gbá ní ṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́ tọrọ àyè tọrọ gáfárà lọ́wọ́ màmí Elizabeth Ọbalá ẹ má bínú sí mi mo tọrọ gáfárà lọ́wọ́ màmí Adébíyí Aláṣọ Àdúrà ẹ má bínú sí mi tí ọmọ yín bá sọ̀rọ̀ ìyẹn alájàbí sí àńdọ́rìn tó bá sọ̀rọ̀ tó bá dàbí pé ó fẹ́ dàbí pé ò fẹ́ gbọ́ ti yín bó ṣe kalára sí ni mo mọ bó ṣe ń ṣe é torí pé ó ti ṣe mí rí ni o tẹ́ ẹ bá lo oògùn fún haúsá tẹ́ ẹ bá fẹ́ fún haúsá lóògùn á bèè lọ́wọ́ yín pé ṣé ó ti ṣe yín rí tẹ́ ẹ bá wá ló ṣe yín rí á wá gbà lọ́wọ́ yín á lò ó bọ̀ tẹ́ ẹ bá ní kò tí ì ṣe yín rí tẹ́ ẹ polówó ẹ̀ níwájú ẹ̀ á ní kẹ́ ẹ máa lọ ẹ lọ dúró dìgbà tó máa ṣe yín náà kó tó gbà lò lọ́wọ́ yín ẹ wo orí ìkúnlẹ̀ ni mo wà gbogbo ẹ̀yin ìyá abiyamọ pátápátá kẹ́ ẹ jẹ́ ìyá Lizzy Anjorin gbogbo yín pátápátá gbogbo yín mọ́mí ẹni ṣètò bá ńlá ẹ̀gbá mo ní sàbí agogo àkàrà mọ́mí adébíyipẹ́ láṣọ àdúrà ọmọ àkúrẹ́ olóyè amúdàsílẹ̀ gbogbo ẹnu tún ní ṣe àkúrẹ́ lógun ní méjì ọ̀pọ̀ jìjìlá lọ́kàn lọ ilé ọ̀kan lọ oko ìjàre yé mi ìjàre kò sẹ́ni ta ni kókò bí síná. tí ò ní mọ̀ bó ṣe rí lára lóòótọ́ lọ́kàn Lizzy Anjorin ó lè wú kó gbọ́ sí yín lẹ́nu ṣùgbọ́n mami ọbalá mami aláṣọ àdúrà gbogbo yín pátápátá lè ṣe abiyamọ lè sọ̀rọ̀ abiyamọ gbogbo yín lè bá Lizzy Anjorin wí gẹ́gẹ́ bí ìyá bí ìyá dẹ̀ ṣe ń bá ọmọ ẹ̀wú nìyẹn torí pé kò ní sí ìyá tó máa sọ wípé kọ́ ọmọ òun kó máa nìṣó sí títì kó lọ dúró de express kó lọ dúró títì kó lọ dúró de típà lọ́nà owó èkìtì bí àá sọ ni ká mọ́mọ́ rẹ̀ ṣe da gẹ̀rẹ́gẹ̀rẹ́ ọ̀nà ká kí mọ́tò bá òun lé a lọ òwe nǹkan tẹ́ ẹ ṣe nìyẹn ẹ wo wípé ẹ lè ti lísì kó lọ ti fẹnu tírélà mo gbé fún yín ẹ̀yin ìyá méjèèjì tẹ́ ẹ sọ̀rọ̀ tí inú bí yín ẹ̀yin ìyá méjèèjì tẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ tara abiyamọ tara ta yín tẹ́ ẹ wo wípé kí alájà má dáhùn ṣùgbọ́n màá mi bá kọ aṣọ fún wèrè wèrè á tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wà lára àwọn tó sọ wípé kí Lizzy kò dákẹ́ Lizzy orúkọ là á pọ́ bá ládé o lọ́jọ́ orí ojú mi lọ because I will just be twenty five I will just be forty five next month um, or Thursday next week this, uh, this week I will be forty five Thursday this week so ẹ̀ jù mí lọ so tí n bá sọ pé àǹtí ó tó bẹ́ẹ̀ ojú because you are my in age you senior me nígbà èèyàn ń dáyé ṣe nǹkan rẹ ẹni jù mí nígbà èèyàn ní ọpọlọ ńlá àkàyè ẹ jù mí lọ kò si kan tẹ́ ẹ fi jù mí lọ o ṣùgbọ́n lásìkò bọ́rọ̀ ṣe ká mi lára sí i mo mọ̀ pé ẹ̀yin ò kì í ṣe ẹ̀ kì í ṣe àwọn àwọn ẹ̀yìn àwọn fáǹsì yìí ò kì í ṣe àwọn àwọn àwọn àwọn àwọn kí ni wọ́n pè wọ́n àwọn aláì service ta ni ó pè lórúkọ ni ò tó pè yín lórúkọ èyí mẹ́ṣọ́ mi ò tó pè yín lórúkọ alájà mi ò tó pè yín lórúkọ ṣùgbọ́n tọrọ bá kámẹ́rà tí mo bá ṣèṣì sọ pé mo pè lórúkọ kì í ṣe pé mo disrespect yín mà ẹ má bínú sí mi ìgbà tí ọ̀rọ̀ bá ti kámẹ́rà tẹ́ bá ti tí mo bá ti ń sọ̀rọ̀ màá fẹ́ kẹ́ máa gbà mí bẹ́ẹ̀ kì í ṣe pé mo fẹ́ ṣègbéraga kì í ṣe pé mo fẹ́ sọ wípé mo tọ́ báyà bí mo jù báyà bí mo jẹ́ nǹkan kan rárá mi ò tó bẹ́ẹ̀ níwájú ẹ̀yin àgbààgbà ni ò tó láti ṣègbéraga níwájú ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ wípé ọlọ́run fún yín ní ọ̀rọ̀ sọ ó fún yín lílà àkàyè ọ̀rọ̀ dáńtọ́ lẹ́nu yín. èmi gan náà ti wà lára àwọn tó sọ wípé kò yẹ kí ìyẹn mẹ́sàn ó dáhùn ṣùgbọ́n nígbà mo ti àwọn èèyàn tí mo gbọ́rọ̀ yẹn wo lọ́tún lọ́sìn mo rí wípé lóòótọ́ lóòótọ́ tó bá kọ aṣọ fún wèrè wèrè á ẹ̀yin màá mi lẹ́ẹ̀kan sí orí ni mo wà ẹ jọ̀ọ́ mi ò mọ bí mo ṣe fẹ́ kí ẹ̀gbá mi ò mórí kí ẹ̀gbá dáadáa ẹ jọ̀ọ́ ìyá ọba ńlá abiyamọ tòótọ́ abiyamọ gbọ̀ndágọ̀rọ̀ gbọ́rọ́ abiyamọ nígbà tí ogun le ẹ̀yin abiyamọ ẹ̀yin tó jẹ́ wípé lóòótọ́ lóòótọ́ ẹ̀ kì í dúró sídìí àbòsí ẹ̀ kì í dúró sídìí ọ̀tẹ̀ ẹ kì í fẹ́ káyé ọmọnìkejì ó bàjẹ́ ẹ kì í fẹ́ kí tẹ̀yìn ó ta ẹ kì í fẹ́ káyé èèyàn ó dojúrú ìlọsíwájú lẹ máa ń wá fún yàn ẹ má bínú ẹ má bínú sọmọ yín wọ́n ní ọmọdé kì í mórí jẹ kó mórí mu kó má ràn lọ́wọ́ ẹ jẹ́ ká gbà wípé ọmọ yín ti ṣẹ̀yìn ṣùgbọ́n màámi méjèèjì ìyá aláṣọ àdúrà adébímpé abiyamọ ìyá alálùbáríkà ìyá àwọn ọmọ ológo tọmọ ológo tara ẹ̀ jáde tá a bá ní kí nìyẹn mẹ́sàn ó dákẹ́ lóòótọ́ ẹ̀mí ṣe mọ̀ á ba nǹkan jẹ́ tó bá dákẹ́ lóòótọ́ mo ṣe èrò ni pé wọ́n á rò wípé gbogbo allocation tó fi kàn tòótọ́ ni tó ti ṣẹlẹ̀ sí mi rí ni sẹ́ẹ̀ àní haúsá béèrè lọ́wọ́ ẹ pé tó bá fáwúsá lóògùn kó lò ó á ní ṣe nǹkan tó fún lóògùn lé lórí yẹn ṣé o ti ṣì ẹ́ rí tẹ́ bá fẹ́ béèrè lórí ìkànnì ẹni tí kan báyìí ṣẹlẹ̀ sí rí èmi ní kẹ́ wá béèrè lọ́wọ́ ẹ mami ṣé ẹ láwọn tó bá ń pera wọn ní blackmailer tó ń pera wọn ní blog. there is network here you guys you no flag me. olókìní tàjòdè mue mue mue mue i love you i love you too ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ màá fẹ́ kẹ́ bá wa dárò lóòótọ́ lóòótọ́ lóòótọ́ àwọn ẹ̀yin àgbààgbà kankan tẹ́ ẹ jẹ́ fáǹsì yèyé mẹ́sàn ilé ti bá wọn sọ̀rọ̀ màá fẹ́ kí gbogbo ẹ̀yin speakers ẹ̀yin fáǹsì tẹ́ ẹ pé inú yóò dùn bó ṣe dáhùn pé ẹ̀fẹ́ kó bá ọ̀bọ pẹ̀ kọ́bọ̀ kọ́bọ̀ kọ́bọ̀ kó bá ọ̀bọ̀ jẹ̀wùrà pọ̀ mo understand the aspect tẹ́yìn náà feel èmi náà ó ṣẹlẹ̀ sí mi rí mo ráwọn bẹ́ẹ̀ náà mo sì máa ń sọ tó bá sì sọ godbrother mi sì máa sọ fún mi pé you must not come and do fracas ṣùgbọ́n tí n bá ti ṣe nígbà míì mo mọ bí màá ṣe tètè lọ bẹ̀bẹ̀ pé mọ́mì mi ò ṣe fúrákàsì o mo kàn fẹ́ wá bring out point kan ni o mo fẹ́ wá ṣe ni o ṣùgbọ́n yìí mẹ́ṣẹ́ ó kì í ṣe ni tí nǹkan lè máa ṣẹlẹ̀ sí tí màá dijú ẹ̀ mi ò lè dijú ẹ̀ torí pé mi ò kì í ṣe abáramóore jẹ bí àwọn ìhòòhò nation ṣe pè mí pé abáramóore jẹ ni mi ò kì í ṣe abáramóore jẹ ẹ̀dá tí ò ṣe mí lóore tó yèyé mẹ́ṣọ́ gan mi ò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ sí mi ò gbúdọ̀ dijú báyìí pa mi gbúdọ̀ dúdú pa ìdí tí màá ṣe pé gbogbo ẹ̀yin àgbààgbà fáǹsì yèyé mẹ́ṣọ́ tẹ̀ ń bínú náà gbogbo ẹ̀yin tẹ̀ ń bínú tínú tẹ́ ẹ̀ láìkì nǹkan tó ń ṣẹlẹ̀ màá wá rọ gbogbo àwọn speak àwọn supporters yèyé mẹ́ṣọ́ àwọn blogger ẹ̀ àwọn speakers tó ń wà London àwọn commentator ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má ta òun síra yín báyìí ẹ má fohùn bẹ́ra yín nínú lásìkò yìí torí àsìkò tó máa lo divider rule fún yín ló délẹ̀ yìí àsìkò tó máa lo divide and rule láàrin yín mo wà lórí live chat máa pè yín mo ti wà lórí live chat máa pè yín padà àsìkò tó máa lo divide and rule láàrin yín tá a máa sọ pé kẹ́ ẹ máa ta òsíra yín tẹ́ ẹ máa wá tá a máa lọ pick point ẹlòmíà lọ síbi tẹ́ bá ti comment wọ́n á lọ screenshot ẹ̀ wọ́n á lọ screenshot ẹ̀ sí yín kò sí kankan tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ fọ́ àwọn èèyàn tó wà lẹ́yìn ẹ̀ka torí pé wọ́n rí pé ẹni formidable voice wọ́n rí pé one voice ni wọ́n rí pé gbogbo yín unite wọ́n rí i pé wọ́n rà yín ní kó sí wọn rí yín lẹ́lẹ́yìn yẹ̀yẹ́ mẹ́sọ́ wọ́n á máa dá gbogbogbò láti lé yín kúrò lẹ́yìn ẹ̀ ẹ̀yin ni kẹ́ wá lo ọpọlọ dáadáa ẹni tó bá ti sọ̀rọ̀ tó bí yín nínú ẹ lọ bá sọ̀rọ̀ ní private chat ẹ ẹ ní nǹkan tó sọ ní tó dọ̀sọ̀ sọ́dà kọ́mẹ̀tì ẹlẹ́ẹ̀láìkì ẹ ẹ jọ sọ láàrin ara yín kẹ́ ẹ wà papọ̀ padà ṣé kí ṣé kí n sòótọ́ fún yín ṣé kí n sòótọ́ fún yín ṣé kí n sọ kankan fún yín bẹ́ẹ̀ ni tí mo fẹ́ sọ tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ ẹ́ ọlọ́run ọba ń gbọ́ tọ́ba ní ká sọ̀rọ̀ yìí mi ò kì í ṣe pé kí ni yèyé mẹ́sàn ò jẹ̀bi ọ̀rọ̀ yìí a kì í sọ bẹ́ẹ̀ ká kú síbẹ̀ a kì í sọ síbẹ̀ ká kú síbẹ̀ tá a bá da láyé tá a bá da dáadáa ọlọ́run á dà tá a bá sọ̀rọ̀ tá a bá ti sọ síbi tọ́rọ̀ wà ọlọ́run á tún dá èyí mẹ́sàn tí mo bá gba owó lọ́wọ́ yín rí ẹ sọ pé mo gbowó lọ́wọ́ yín rí o kì í ṣe towó ìwà ni ìwà àtàánú lady ní ojú àánú this woman ẹ má bínú pé mo pè yín ní lady o woman ní ojú àánú dé kò ń gẹ ibi tán ní ojú àánú dé nígbà tí ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ń ká alájà mi sì à ń jọ rìn lára ó fẹ́ lè máa tọ̀ rẹ̀ ń gbọ̀n ó ń ṣe kọmíṣánná kọmíṣánná olùbídé ó níbi ní ẹgbọ́n mi náà ẹgbọ́n mi náà ẹgbọ́n tèmi ń bí. ara abiyamọ ta ó rí i pé wọ́n ti fẹ́ tì mí wọnú kòtò ó rí i pé àwọn eléyìí ti ń tì mí wọ́n ti fẹ́ wọ́n ti fẹ́ kí n pẹ́rìṣì tán. ara tá ìtara abiyamọ mú ara ẹ̀ gbọ̀n. ó jẹ́ kí n sọ fún yín pé kì í ṣe ni tá a lè filẹ̀ bẹ́ẹ̀ tí Lizzy bá fẹ́ gbèjà ẹ á gbèjà ẹ tìkára tìkára á gbẹ̀gà ẹ tíṣọ́tíṣọ́ ah, kí ni ìbá dé kí ló yẹ kó wà láàárín nhm àti Lizzy táwa lè tẹ́tẹ́lẹ̀ yìí a kàn ń sọ̀rọ̀ ni a kàn ń bú yẹ̀yẹ́ mẹ́sàn-án ni ẹjọ́ ta la máa bá ọ̀tá ìṣe tínú ẹ̀ á dùn bà mí lẹ́rù jù tẹ́rù ti bà mí jù anybody òun níbi tí <laughs> ó ti wá ń gbé conversation tó wà láàárín ọmọ ọkọ àládà àti àládà àti tó ti wá ń gbé síta MHM mi ò bá yín jà o mi ò bá yín jà eléyìí ò polówó yín ibi tẹ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ tẹ́ ló ṣẹ̀yìn nìyẹn o ẹni kò polówó jíńgà tẹ́ ń tà ẹni kò polówó jíńgà tẹ́ ń tà ẹ̀ṣẹ̀ tẹ́ kọ́kọ́ ló ṣẹ̀yìn náà bá ẹ rí gbá o èmi ò wo gbogbo ṣóò yín o torí ó tó stéèjì kan mi ò lè wo ṣóò yín mọ́ ó dé stéèjì kan bí mo ṣe ń sọ̀rọ̀ fún yín mi ò lè wo ṣóò mọ́ èèyàn kan mọ́mì mi kan pè mí láàárọ̀ yìí ó ní ẹ̀ ń ṣe ṣó ó lẹ̀ sọ wípé ẹ ẹ máa gbé kinní kan àlùmọ̀rúfù wa mo wà lórí ṣó mi sí màmá mo lọ sọ fún sí màmá ẹ jẹ́ kí n sọ kankan fún yín lẹ́ni tẹ́ ẹ mọ̀ ṣé ẹ rí gbogbo kan tẹ́ ẹ ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tí àwọn ètà pàtẹ́wọ́ fún yín pé káàrí ọmọ dáadáa yìí tẹ́ ẹ sọ fún yín pé ṣé kinní yẹn fún wọn ṣé kinní yẹn fún gbé wòwò ẹ̀bọ́ta gbé fọ́túnẹ̀tẹ̀ bọ́ta my dear sister wọ́n bá yín kó ìtàn pamọ́ wọ́n gbé pamọ́ fún yín wọ́n á lò fún yín gbogbo ibi tí mo ti bú yèyé mẹ́sọ́ gbogbo ẹ̀mí ẹgbà sí kóòtù tó ń padà póòsì nígbà tó dàtí yèyé mẹ́sọ́ bẹ́ẹ̀ sí ní green ọjọ́ tí yèyé mẹ́sọ́ jáde síta tó ní pé kọmíṣánná mi ò lè ba tiẹ̀ jẹ́ lóòótọ́ o ṣẹ̀ mí ṣùgbọ́n mi ò lè sọ pé káyé ẹ bàjẹ́ torí pé òun ṣúrọ́gù òun gbìyànjú káyé ẹ lè dáa mi ò lè wá dúró kán ba tiẹ̀ jẹ́ ọjọ́ yìí náà ti lọ gbé gbogbo àwọn atrocities tí mo ti commit lórí ọ̀rọ̀ Iyemẹ̀ṣọ́ gbogbo bí mo ṣe ń bú gbogbo bí mo ṣe ń bú ọkọ ẹ̀ tí mò ń bú ọmọ ẹ̀ tí mò ń bú gbogbo wọn gbogbo ẹ̀ ni wọn àwọn haters bá mi kọ́ọ̀tù síta gbogbo ló bá mi kọ́ọ̀tù síta pátápátá tí òkú kankan just for what torí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ tún ṣe eré mi àti ẹ̀ papọ̀ wọ́n fẹ́ wọ́n fẹ́ kí egbò tó ti dínà tó ti fún ara ẹ̀ forgive mi tó ti wọ pé má jẹ́ kí n ba yé ọmọ jẹ́ wọ́n fẹ́ kó padà change ọ̀rọ̀ kó lè ba tèmi jẹ́ kó lè dọ́yìn wọn msm ṣé ẹ rí gbogbo nǹkan tẹ́ ń ṣe báyìí tẹ́ fi ń gbayì <laughs> gbogbo tẹ́ ń ṣe tẹ́ fi ń gbayì tẹ́ fi tẹ́ fi ń fìw pé followers wà lẹ́yìn yín followers ń wò yín lọ́wọ́lọ́wọ́ yìí my dear sister gbogbo ẹ̀ ló wà ní rẹ́kọ̀dù pamọ́ fún àwọn ọ̀tá yín olójú dúdú kò sí bẹ́ẹ̀ ṣe lè kó evidence tẹ̀lé ẹni síta tó olójú dúdú ò ní torí ti bẹ́ẹ̀ bá yín ṣe kò sí bẹ́ẹ̀ ṣe lè kó voice note jáde tó ìyẹn ò ní kí ike ó bá yín ṣe gbogbo àwọn tẹ́ wá ń gbé mọ́ra sí tẹ́ ń ṣe gbemọlásẹ́sàn fún yín wọn látẹ̀lẹ̀ small be lie gbogbo evidence ní tẹ̀lé ní tẹ̀ ń kọ́ bọ́ta yìí àwọn kíìpù ẹ̀ èyí á ti gbàgbé àwọn abáyé gbé síta torí pé ẹni tí ò bá fẹ́ràn ẹ kò fẹ́ràn ẹ ẹni tí ò bá ti fẹ́ràn ẹ kó kó gbogbo ara kó fi ṣe góòdì kò lè fẹ́ràn ẹ mo ní aláṣọ àdúrà sọ kọ́kọ́ mo lọ gbo ṣáàtì wọn mo kàn sáré wo díẹ̀ màmá ní ìwọ tó o ní kèsì tó jẹ́ pé kẹ́sì wà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ wípé àwọn àwọn UK ń ṣọ́ ẹ lọ́wọ́ lẹ́sẹ̀ àti péèjì àti gbogbo ẹ̀ àwọn náà ń wò ìwọ ni wàá bọ́ta éèdì wọn ò wá dì ìwọ àti alájà papọ̀ wọ́n dì ìwọ nìkan èdì tó dì àṣàṣì àwọn tó tó wá lù ẹ́ ní UK àṣàṣì wọn mú ẹ. àṣàṣì àwọn tó nà ẹ́ tó ń ṣe ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ ní UK wà láìtàláì babaláwo wọn gbórí bó ṣe lóò ṣọmọ màmí wà tá tó tó lóò ṣọmọ yẹmọjà tó tó ló sin omi tó wà láwọn omi dẹ̀yìn lẹ́yìn ẹ wọ́n jẹ́ kán rí ẹ kì í ṣe àsìkò yìí ni wàá rántí pé èèyàn kan ṣẹ̀ ẹ́ àsìkò tó ní kéèsì lọ́wọ́ <laughs> àsìkò tó jẹ́ wípé àwọn ọ̀tá ẹ̀ ń wá evidence tó máa fi gbé ẹ ṣubú ah! mi ò mọ̀ wípé àwọn èèyàn ń blame yèyé mẹ́sàn ìgbà tí yèyé mẹ́sàn tó ti ń yèyé mẹ́sàn yèyé mẹ́sàn ti rí ó ti mọ̀ wípé àwọn ọ̀tá ẹ̀ ti ń ṣiṣẹ́ lára ẹ̀ ó dákẹ́ fún ẹ ó bẹ̀ sí ní sọ̀rọ̀ òun try àti explain pé báyìí ló ṣe rí rọ́lọ́hún pamọ́ ni o ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ o iye bẹ́ẹ̀ ṣe ò fìgbà kan dá irọ́ látìgbà tó ti bẹ̀rẹ̀ tí Lizzy bá fẹ́ ṣe ṣáàtì fún ẹ wọ́n gan mọ̀ pé wàá làágùn lábẹ́ wọ́n gan mọ̀ pé wàá làágùn látàbẹ́ bẹ́ẹ̀ ni wàá sun lórí imú kò tí ì fẹ́ dá sí ẹni yìí kò sí bó ṣe lè sọ pé o ní àṣírí ẹ̀ lọ́wọ́ tó òun náà máa ní tiẹ̀ lọ́wọ́ tí ọ̀rẹ́ méjì bá jọ ń ṣe ọ̀rẹ́ ẹjọ́ máa ṣàṣírí sọ́wọ́ ara yín ni bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe ń kílẹ̀mù pé o ní àṣírí lọ́wọ́ ẹ̀ lòun náà ní àṣírí lọ́wọ́ tiẹ̀ o kàn tiẹ̀ ṣe wá ní tó bá tẹ̀jẹ̀ pé lóòótọ́ ló ṣe é. o tiẹ̀ wá wò pé tó bá yẹ pé lóòótọ́ ló ṣe àwọn àgbààgbà ti pè yín o ṣe jẹ́ kó tán mhm jẹ́ kí n sọ tọrọ fún ẹ monetization ló ṣe ẹ́ ó wò wípé ò ní viewers mọ́ ó wò wípé o fẹ́ o fẹ́ o fẹ́ ní viewers o ti ń kó kíní ìpamọ́ ti pẹ́ o ti ń accumulate ẹ̀ ti pẹ́ o ti ń kọjọ ti pẹ́ because you know one day one day you are still going to use it against her my dear sister kò sí nǹkan tó ń pè bẹ́ẹ̀ ìwà ìkà ìwà ọ̀dàlẹ̀ ó nìyẹn o ìwà ọ̀dàlẹ̀ ó nìyẹn o tóbìnrin bá wá ń ké láàárọ̀ lọ́sàn-án lóru tí ò bá wá dákẹ́ àání tiẹ̀ pọ̀ èyí fi abẹ́rẹ́ gúnyàn ẹni kó dákẹ́ mo wà lára àwọn tó ní kó dákẹ́ o ṣùgbọ́n mo ṣẹ̀ wá rò pé àlóòótọ́ o tá a bá kọ aṣọ fún wèrèwèrè àlógbò o à ń fi abẹ́rẹ́ gún ọmọbìnrin à ń sọ pé kó dákẹ́ à ń tún gún díẹ̀ à ń tún ní kó dákẹ́ à ń tún gún díẹ̀ à ní kó dákẹ́ ṣàfẹ́ kó dákẹ́ ṣá sí àwọn ọ̀rọ̀ tá à ń sọ jáde lóòótọ́ sí lóòótọ́ la mí ní pé kó dákẹ́ why are we so wicked a ló ń sọ̀rọ̀ pé àwọn Yorùbá àwọn Yorùbá ló ṣe é àwọn Yorùbá náà la máa sọ̀rọ̀ sí kò lè sọ̀rọ̀ sí Yíbò torí pé òun àti yíbò ò ní kéèsì ẹni tí ọ̀tá bá gbógun tì tó bá tó bá tíráyè sí ìtàn tíráyè sí yéye mẹ́sàn-án tó bá tíráyè díẹ̀ náà tíráyè síbi tí mo ti ń bẹ̀rẹ̀ sí ní sunkún bí egbèrè tí mò ń sunkún bí ẹni tí egbèrè tó gba ní lọ́wọ́ ẹ̀ láàrin aginjù wọn ò ṣe ìdásí kan ìdá kan nǹkan tó ṣe sí yèyé mẹ́sàn-án wọn ò ṣe sí mi mo bẹ̀rẹ̀ sí ní sunkún bí egbèrè tó gba ní lọ́wọ́ ẹ̀ nínú igbó ni mo sunkún ẹ̀mí mi fẹ́ bọ́ mo kẹ́ òun mi há mo gbé mo rù àwọn ọmọ mi gan rù nílé wọn lè jẹun torí pé wọ́n mọ̀ wípé nǹkan ti ṣubú tẹ ìyá wọn. torí pé wọ́n mọ̀ wípé nǹkan ṣubú tẹ ọ̀tá wọn wọ́n mọ̀ wípé ìyá wọn ti wà nínú ìdààmú wọ́n mọ̀ wípé mo ti wà nínú ìpayín kẹ̀kẹ́ wọ́n mọ̀ wípé mo wà nínú ìkorò mi ò lè wojú ọkọ mi eyeball to eyeball ẹ jẹ́ ká kí obìnrin yìí pé ọkùnrin ni obìnrin tó wípé ẹ̀ búlì á ojú àdẹ̀tú rí mi nọ́mà àdẹ̀tú àdírẹ́sì kámẹ́rà mi ò tó ẹni ọjọ́ mẹ́ta mi ò lè bọ́ta wá wo kámẹ́rà. ẹ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá mi gbogbo tí ẹ wò pé ààrẹ bá sọ̀rọ̀ kò gbọ́ mọ́mì ẹ̀yin mọ́mì sí wa ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin àgbààgbà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ mo jókòó mo sùn mi ò lè sùn ẹ ẹ jọ̀ọ́ oní kò bá ẹ polówó ẹ jẹ́ mẹ́tẹ̀ẹ̀kì fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ oní kò bá ẹ polówó ó lóun ò lè polówó nǹkan tóun mọ̀ ẹjọ́ ṣó jẹ̀bi àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ a máa gbọ́ níbi títà tiwa gíga tiwa ọ̀dọ́ ọmọ mi aláṣọ àdúrà ló ti wá ṣé ọmọ ọmọ ọmọ adébíyí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ṣebí true èyí rẹ̀ ṣòro ṣe ọmọ ọmọ adébíyí pé mo fẹ́ sọ fún yín lọ́sàn-án pé mò ń ta gíga tẹ́ ń sọ yìí gíga yẹn mò ń ta ńlá ẹ̀ tí mò ń ta ẹ́ mò ń ta ní sixteen thousand kékeré ẹ̀ mò ń ta ní eight thousand ṣùgbọ́n mi ò sọ síta fún yàn pé mò ń ta jíńgà torí ìdí ni pé torí pé mo ti pa anamọ́lẹ̀ wà á ń polówó ẹ̀ mi ò dẹ̀ fẹ́ mi ò fẹ́ kọ́ọ̀sì bádìrì yèyé mẹ́sọ́ èmi àtàyẹ mọ́lẹ̀ wà á àfìgbà kan ṣọ̀rẹ́ rí ọlá yèyé mẹ́sọ́ ló jẹ lọ́wọ́ mi torí pé ibi tí yèyé mẹ́sọ́ dúró sí fún mi nígbà tí ogun dé tì ní yèyé mẹ́sọ́ ló gíga àwọn tó kù pé ẹ má jẹ́ ká lè ní ọmọ ìmọ̀ nínú o ẹ bá yẹ ká dúdú ti ọmọ yìí ẹ ká kọ́kọ́ pa ọmọ yìí mọ́ wa lọ́wọ́ o tọ́mọ yìí bá kú àbí tó bá gbé nǹkan jẹ wọ́n á ka ikú ẹ̀ sí wa lọ́rùn o ẹ má kà á àwọn tó pa ọmọ yìí o ẹ ká dúró tì í ọ̀la ẹ̀ òun ló jẹ́ tí mi ò ṣe polówó ginger ginger is just like dnd ẹ̀yin tẹ́ bá lo dnd dáadáa dnd síbẹ̀ mọ́ oògùn oògùn àwọn fọ́rínà tó ń tà tẹ́ máa rẹ́gísítà ẹ máa rẹ́gísítà ẹ̀ tó bá rẹ́gísítà ẹ̀ tó bá ti mú yàn wọlé oníye olóye tó bá tó máa gbà lórí àwọn tó bá mú wọlé yẹn tẹ́ni tó bá mú wọlé bá tún mú yàn wọlé oníye tó máa gbà ń bẹ̀ lórí ọjà lórí gíga tó bá ti tà oníye pàṣẹ́kì tó máa fún yín kò sí kò tó wà gíga jù bẹ́ẹ̀ lọ. kò sí kò tó wà lórí gíga jù bẹ́ẹ̀ lọ pàṣẹ́tẹ̀gì ni gíga wà ló máa lórí gíga pàṣẹ́tẹ̀gì ló máa lórí gíga kí wàá lọ ogun gíga ṣe wá di nǹkan tó wá escalate bíi pé wọ́n lọ dá ginger company sílẹ̀ àwọn tó dá ginger sílẹ̀ gan wọn ò fa wàhálà lé lórí ìwọ tó bá ti lè tajà jù ní highest marketer ni bíi pé bíi pé ìwọ tó bá jẹ ginger bíi pé o jẹ marketer àwọn lásán ni you have the percentage you are going to receive on that uh, on that uh, eh, ginger ńlá ẹ wà kékeré ẹ wà mi ò sí ní kálípẹ́ lé mo wà ni màá gbé ginger síta fún yín kẹ́ ẹ wò mi ò sí lé ni ṣé ẹni mo ṣe mo sọ fún yín pé mò ń ta àgbo pọ̀ mi ò sọ pé àgbo báyìí ni mò ń tà mo sọ ní last show mi tí mo ṣe mo ní mò ń ta àgbo mi ò pọ̀ mi ò sọ fún yín pé àgbo báyìí ni mò ń tà ìdí ni pé mi ò fẹ́ sọ wípé mò ń ta jíńjà mi fẹ́ kó sọ pé gbogbo nǹkan tí anamáyọ̀wá bá ń tà ni mò ń tà ọ̀dẹ̀ tó anamáyọ̀wá ń tà yàtọ̀ sí tí mò ń tà áfíríkà fúdù yàtọ̀ sí tèmi di orí tí mo di pé ó tà ní pé ó ń ta pọ̀nmọ́ ó ń ta gàrí gàrí ẹni tó wá bẹ̀rẹ̀ mi ní gàrí mo máa ń ta gàrí fún tó bá ti bẹ̀rẹ̀ mi ní gàrí mi ò lè ta gàrí fún ẹ mò ń ta ginger ṣé wàá bí mo ṣe ń ta ginger ni pé lẹ́nìkan lẹ́nìkan ló gbé wá sọ́fíìsì wa tó wá polówó òun máa ń fi báskẹ̀tì gbé kiri ni ó dẹ̀ polówó sí mi flọ́ṣà gẹ́gẹ́ ni mò ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn tó bá wà lórí show mi tó jẹ́ customers mi tó ti ra flọ́ṣà lọ́wọ́ mi ẹ bá mi sọ pé tòótọ́ ni mò ń sọ àwọn customer mi tó bá ti ra flọ́ṣà flọ́ṣà yẹn Ghana náà ti ṣe flọ́ṣà flọ́ṣà mo kọ́kọ́ tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí wọ́n gẹ́lẹ́ nìyẹn wá polówó ginger sí mi tí mo dẹ̀ wá rí i pé ó ṣiṣẹ́ náà bíi ti flusher tí mo dẹ̀ rí i pé percentage ni flusher lélẹ́yìn kò sí kò sí percentage lórí flusher tó bá ti rà màá rà gbàyẹ̀ mo rà níbi three five màá fi pa four thousand five hundred lórí ginger lórí flusher kan ṣùgbọ́n ginger lẹ́yìn ìgbà tó bá rí bíi one thousand naira gain wàá tó wà lórí percentage tó bá ṣe mú ìyàn wọlé sí ni wàá ṣe máa rí ẹ wàá máa gba percentage lórí registration wàá tún máa kọ ẹ wọ́n á tún máa fún ẹ ní point wọ́n máa ka point fún ẹ tó bá ṣe ń ta dídà lọ́sẹ̀ wọ́n máa ka point fún ẹ that is all that is all that is the no eh, Monica Murray ẹ ká san ẹ ká san ẹ ká san sa ẹ ká san mark sẹ́yìn tó tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni pé mi kàn fẹ́ polówó ẹ̀ rárá lórí péèjì mi mi fẹ́ polówó ẹ̀ ṣẹ́ẹ́rí tó bá ti mọ tó bá ti mọ̀ wá rẹ̀ mi ò fẹ́ fa wàhálà sí ọrùn anybody mo fẹ́ máa ta mo fẹ́ mo fẹ́ máa ṣe lórí social media kí n máa ṣe gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́. ó lè mo fẹ́ máa ṣe gẹ́gẹ́ so mo wọ pé tí mo bá wà lọ polówó jíjà lórí péèjì mi àwọn tó ti ń bá wọn rà á ní outside tó bá bá mi rajà níbí wọ́n lè ní kí ajé ń tà wọ́n ní bá wọn rà á orí ò jẹ́ kí mi ìpolówó rà á rárá bọ̀ mò ń ta lọ́fíìsì mi mò ń ta ní nàìjíríà lẹ́kìtì níbi tí mo wà so ìmọ̀bálẹ̀ tí mò ń ta yẹn mo jẹ́ kó tẹ́ mi lọ́rùn torí pé pàṣẹ́ntéèjì ni orí registration ni wàá ti rówó tó o bá rẹ́gísítà tó yẹn bá rẹ́gísítà lọ́dà ẹ tó bá ra gíńgà tó bá ra ńlá àti kékeré tàbí tó bá ra kékeré méjì àbí kékeré mẹ́ta àbí mẹ́rin ó bá ṣẹ̀ṣẹ̀ ra ọjà yẹn sí oníwàá ṣe ní pàṣẹ́ntéèjì lọ́dọ̀ ọ̀tí ẹ that is it. kò yín so ginger is is anybody ló ń ta ginger anybody ló ń ta ginger tó bá bá yín polówó gan wọ́n lè polówó yín msm kan tó lọ kan lọ ra níbòmíì tí èyí bàtò bá polówó ẹ̀ tó bá tó bá rà lọ́wọ́ yín lọ́jọ́ kan tó bá rí i pé wọ́n ń ta bòmíì wọ́n á rà lọ́wọ́ ẹ̀. so ẹ jọ kò yẹ ká máa gba pé wọn bá ní polówó wọn ní polówó kò yẹ kò yẹ tí ò bá yẹ kó ní nǹkan mi tó wà ń bẹ tẹ́lẹ̀ tó bá yẹ kó torí pé evidence tó wà lọ́wọ́ ní àwọn kan tẹ́ ti ká pamọ́ tó yẹ kó òun gangan ló ń ṣe yín èèso kò yẹ kẹ́ sọ pé wọ́n bá yẹ wọ́n bá yín kan lówó kẹ́ ẹ tó máa bá yẹ̀yẹ́ mẹ́sàn ṣiṣẹ́ kì í ta ọjà ní tẹ́lẹ̀ ni ẹ̀ ń tà á ẹ̀ ń tà á bẹ́ẹ̀ àwọn tó bá mi polówó mi ò fún wọn ní kọ́bà wọ́n dẹ̀ polówó mi mi ò fún anybody lówó bọ̀ ìfẹ́ tó ní sí mi ètò ọ̀fọ̀ bá yín polówó bá yín polówó wílílì bá yín polówó wọ́rọ́wọ́ tó wá bẹ̀rẹ̀ sí ní gbé àṣírí tó wà láàrin ẹ̀yìn àti ẹ̀ síta lórí pé abánipolówó abánipolówó abánipolówó abánipolówó pẹ̀lú àdúró ẹ̀sà ẹ̀smà ẹni tó bá wà ní nàìjíríà yìí tó ń sẹ́ni ten million sí UK olówó ni o mílíọ̀níà bílíọ̀níà ló lè ṣe o wàá wà ní nàìjíríà bí wàá máa sẹ́ni ten million sí ìyàn. Ah, ah. ó dẹ̀ sì tún fẹnu bàjẹ́ òun fẹnu bàjẹ́ òun wá àwáwí tí ò nítumọ̀ òun destroy ẹ̀ òun defame ẹ̀ àwọn ọ̀rọ̀ tí àwọn ẹ́tàsì tírúmi wà bẹ́ẹ̀ ń gbà yẹn tá a fi bú ó wá fi bú sí i definitely ìgbà tí wọ́n bú ń gbà yẹn òun ka sọ́wọ́ òun kíìpù ẹ̀ inú ẹ̀ dùn ó dẹ̀ ń ṣe bíi pé ṣe lòun sọ́pọ́ọ̀tì ẹ̀ mhm ìkànnà ń pè yẹn o kò sórúkọ méjì tó ń jẹ́ o wo bó o bú mi mi ní dẹ́ẹ̀ lóhùn bẹ́ẹ̀ ni torí pé ìdí tí mi ṣe ní dẹ́ẹ̀ lóhùn lóhùn náà ni pé i just have to come out and let you know the truth wọ́n ní ká sòótọ́ fún ẹ ká bá ẹ sòótọ́ rẹ̀ ká má pàǹpà ẹ ká má dúró sẹ́yìn kankan mọ́ ká jẹ́ kó mọ̀ pé ẹ̀yin tó ṣe ò dáa tẹ́ bá máa ṣẹ́tù ẹ̀ kan ṣẹ́tù ẹ̀ fún yín tàbí ẹ̀yìn ṣẹ́tù ẹ̀ kí kálukú máa lọ nílò ọtí ẹ̀ kẹ́nìkan kẹ́nìkan kan má bara jẹ́ nínú ẹ̀yìn méjèèjì mọ́. tẹ́ bá ní ká sọ lóòótọ́ lóòótọ́ ìwọ ló ṣẹ́ kò ṣẹ́ mhm má parọ́ Lizzy Anjorin ò ṣẹ́ kò ṣẹ́ ìwọ ló ṣẹ́ ó dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ń ṣe yìí ni torí pé o ti ní àwọn evidences tó fẹ́ fi àtàkì ẹ̀ lọ́wọ́ olóṣè wá ń wá àwọn àwáwí tó ń wá kò polówó mi ó bá àwọn ọ̀tá mi ṣe àwọn ọ̀tá ẹ̀ wo ló bá ṣe àwọn ọ̀tá ẹ̀ wo ló bá ṣe ó bá ọ̀tá ẹ̀ ṣe ó ṣe lọ́ọ́ sẹ́líbrétì ọmọ ọ̀tá ẹ̀ ó bá ìta ẹ̀ ṣe ẹni tó ti fi bú roko òun náà fi ń gbé ìgbésí di ìrókò òun. ẹnu o tún fi ń bú ìrókò kò dáa gbogbo ìgbà tó ń bú lédi you were pretending as if you were supporting her àṣẹ òun ká ọ̀rọ̀ àṣẹ òun ká ọ̀rọ̀ pamọ́ àṣẹ òun wá evidence tí wàá fi búlì ẹ̀ lọ́jọ́ iwájú tó bá yẹ pé tó monetization ló ṣe ṣe owó àtàn akọmọlúàbí o wá tán akọmọlúàbí ẹni tó wà ní UK ló sẹ́ẹ̀dì one million sí mi mo sì níyàwó ìyàn bí bá ṣe ń sọ̀rọ̀ yìí iye tí mo ti fi one million tí mo ti tí mo ti fi san padà ó ti ju ten million lọ one million naira ló fún mi o tó bùn mí tó lè fi empower mi tó ní kí ló máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá mi dúpẹ́ ìyá mi dúpẹ́ àmọ̀ mi dúpẹ́ àbẹ̀sí ni wọ́n yè lórí fóònù à ń pariwo hìí lórí láìfù. abẹ̀ sí ni wọ́n yé e lórí láìfù à ń dúpẹ́ lórí one million naira tó fún mi esma mọ̀nàlámọ́yà wá mo fi one million yẹn wọ́n ti fi gba ten million lọ́wọ́ mi ẹ̀yìn ìgbà yẹn ó gbẹ́sẹ̀ lé àká ẹni tó wà nínú òyìnbó tó lóun ga nínú ayé ni o UK lóun wà o tó lóun ga nínú ayé tó sọ pé mi ń gbé ní ògiri àlàpà tó mọ̀ wípé ìyá ń jẹ mí bí lóòótọ́ lóòótọ́ o tí ò parọ́ o tó mọ̀ pé ọmọ kò níran ni mí ọmọ kò sí kankan ni mí tó mọ̀ pé bẹ́gà ni mí o tó mọ orúkọ tí mo wà o ó fi ara ni mí gbogbo owó tí mo gbà lọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan gbogbo ọ̀gá tí mo tà ní kíá ẹ̀ gbogbo àtẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí mo tó rán tó set mi up tán ó ṣe ìwà bẹ́ẹ̀ sí ní gba tí mo sọ àwọn rìfọ́ọ̀dì lọ rẹpẹtẹ ó ṣẹ̀ṣẹ̀ wá gbẹ́sẹ̀ lákàǹtì mi ó ṣèdì ṣípà sí mi wọ́n gbá mi wọ́n gba ọjà lọ́wọ́ mi wọ́n gbowó ṣípẹ́ǹtì lọ́wọ́ mi wọ́n ò dìlífà ọjà fọlọ́jà wọ́n wá padà wá ṣe voice note àwọn àwọn fáǹsì ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ta voice note síta fún mi ìyá jẹ́ stupid abasa ní sí mi lára yèyí mẹ́sàn-án ò ṣerú ẹ̀ sí ẹ̀